jẹ́ pé ọkọ rẹ̀ gba ìwé ọ̀gá fún un lóògùn àkọ́kọ́ ẹ bá ń bẹ nílé tí ó lọ́rìn àjò tọ́kọ̀ ẹ bá lọ́rìn àjò ó lè gbà wẹ̀ sí ìsọ̀rọ̀ yẹn àwẹ̀ ọ̀ràn èèyàn ni wọn kẹ́kọ̀ọ́ tẹ̀ mọ́ gbàǹdà ọkọ ẹ̀kọ́ tó gbà ṣùgbọ́n àwẹ̀ náà sílà tọ́kọ rẹ̀ sì ń bẹ nílé kò gbọdọ̀ gbà tó bá gbà tọ́kọ yẹn bá já àwẹ̀ yẹn kò sí tó burú bẹ́ẹ̀ tó bá já àwẹ̀ yẹn látara pé ó pèsè orí ibùsùn kò sí tó burú bẹ́ẹ̀ tó bọ̀ nìyẹn bá yarí ó yẹ kí wọ́n fi ọ̀rọ̀ ọlọ́run kan fi pè sákèésì. nínú rẹ̀ náà ni kóbìnrin ó jìnnà sí lọ́fíńdà ten ní gbogbo ìgbà tí ó máa jáde lọ ta kó mọ́ lò kí sẹ́ni tó níyàwó nìkan àmì kí sẹ́ni tó lọ́kọ nìkan. nítorí Ànábì sallallahu alaihi wasallam oníkóbìnrin kan bá ń lo nǹkan olóòórùn ìpara míì lóòórùn ti sẹ́ǹtì lọ táwọn èèyàn wá kiri ó lè sọ pé para lòun náà kì í ṣe sẹ́ǹtì ohun tó bá ti lo nǹkan olóòórùn yìí tó sì kọjá lọ́dọ̀ àwọn èèyàn kan tẹ́jọ́kùnrin bóyá lójú títì àbí níbi iṣẹ́ àbí níbi kan tí wọ́n ti ń gbóòórùn ara rẹ̀ ẹni ìyẹn aṣẹ́wó ni gbólóhùn záníyà lànàbí lò ntí sì jẹ́ bẹ́ẹ̀ ni pé aṣẹ́wó ni ojú kọ̀ọ̀kan ní sì máa ń ṣẹ́wó tójú náà bá ti wo tí ò yẹ kó wò Imam Ahmed nínú mọ́tò náà bẹ̀rẹ̀ àdìsí wa Imam Albani sọ pé àdìsí hasan tó dáa. ìgbà wo ló lè lo pain ìgbà tó bá jẹ́ pé kò ní jáde inú ilé ọkọ nìkan ló wà. ti lò báyìí ibi àpéjọ àbí àwẹ̀jẹwẹ̀ ló ti ń lọ tó bá ti bọ́ sínú ọkọ̀ ọkọ rẹ̀ ọkọ̀ ọkọ rẹ̀ ọ̀dọ̀ àwọn obìnrin ló ń ni ó sì ti gbé e, sínú ọkọ̀ rẹ̀ padà yóò sì lọlé ó lè lò ó lè lò fún àná. tòkẹ́nìkan máa sọ̀rọ̀ ẹ̀jẹ̀ sínú ẹ̀kọ́ ọlọ́run kékeré nínú àwọn torí ẹni tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fún táwọn ẹ̀ka ń fún ara onírò bẹ́ẹ̀ wọ́n mọ̀ sí pèlè ni. bẹ́ẹ̀ náà lẹni tí ń ṣe dáadáa ní ọ̀rọ̀ káwọn kàkálẹ̀ yìí tẹ́ ń sọ fún ara wọn pé eléyìí mo fi yà ni mo fi yà olùfẹ́ láti ọlọ́run olùfẹ́ ọkọ ni àdúrà ni mo gbà. lẹ́yìn náà kò lẹ́tọ̀ọ́ kóbìnrin ó bà kẹ́nìkan wọnú ilé ọkọ ẹ̀ àfẹnitọ́kọ bá faramọ́ kó wọlé àfẹn tí ó bá wá kódà tó jẹ́ nínú ẹbí rẹ̀ wọn ò fàyàfi ọkọ ní òun làákà ìlú ọ̀nà wisdom ní ó lò ní ó wá ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tí òfin ní ẹ̀fín tó jẹ́ sí gbèsè tí ó bá gbé kò ní dá ẹ̀fọn yára nílẹ̀ gbogbo ẹni tí ó bá wá bẹ́ẹ̀ obìnrin wò nínú ilé rẹ̀ tọkọ rẹ̀ fi sí ó gbọ́dọ̀ sọ fọ́fẹ́ ọ̀rẹ́ ni mọ̀lẹ́bí ni ojúlùmọ̀ ni lágbájá náà fẹ́ wá kí wa níjọba yìí lásìkò báyìí ọkọ ìgbọ̀rọ̀ ìyọ̀ǹda sí tí ò bá máa rí bẹ́ẹ̀ fìtínà ń bọ̀ nínú ilé yẹn fìtínà ń bọ̀ nínú ilé yẹn títa wọn lè má kà mọ́ tọkọ ó máa pẹ̀yàwó ẹ̀ sákèésí tí ò bá yé ara àwọn àlámọ̀ rẹ̀ sì sáfẹ́ ká fi yé obìnrin nìyẹn torí pé níbi tó yé wọ̀dé level ten level twelve ló wà level three four ìyàwó ẹ̀ wà níbi àgbọ̀yẹ̀ Islam tó máa máa sún bọ̀ sókè díẹ̀díẹ̀ máa sún bọ̀ sókè kì í ṣe pé níjọ́ tó bá kọ́ dẹ́rú wò tó yẹ tí òwò fẹ́ kó wá ló wá lọ́wọ́ báwọn ilé lọ́wọ́ rẹ̀ gbẹ̀gùn síbì kan ẹnìyẹn lọ fún lọ́wọ́ kó yáyà tí kàn yẹn a ti sọ̀rọ̀ fájú ànúsọ́bọ̀ ìkàtàn ìkìlọ̀ dáadáa pé àwọn kan báyìí báyìí báyìí kò ẹ̀kọ́ rí nù tára ti gbọ́n wọn yára yìí pé kí wọ́n ó sì mọ̀ pé sùn méjì kan wà nílé ló fi sọ bẹ́ẹ̀ lọ́ba ní ẹ ti fún àwọn ohun ọ̀rọ̀ lágbájá nígbà tí wọ́n ní kò sí táwọn ọmọ oúnjẹ ó lè bínú sí ọ lóòótọ́ sàárà lọ sí ṣùgbọ́n ìjẹ́ ṣé wọ́n lọ́ọ́ sùn ìwé tí fún wọn sùn nínú owó tọkọ tí ẹ̀tọ́ fọ ẹ̀ fún ẹ kí wọ́n ti ra sùn ká fi rún gẹ́gẹ́ kódà kì í ti ṣe ẹ̀tọ́ lọ́rùn yẹn ó tẹ̀ sọ fọ́pẹ́ pé lẹ́ẹ̀kan ọmọ ìdàgbẹ́ pé wọn àrí nǹkan jẹ́ ń bẹ̀yẹn gẹ́gẹ́ bí mo ti ṣe fúnra o àmọ́ bóyá a lè bá ká gbèsè kan fún wọn bí obìnrin rẹ nù. inú ọkọ yẹn náà dùn ẹ kódà ó lè sọ pé ẹ bá ti gbé fún ọkọ ọmọ sọ pé mi ti bá dé ǹjẹ́ bó wà lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dáàbò ni pé yóò sọ bẹ́ẹ̀ kò sọ bẹ́ẹ̀ kó o ti mọ̀ pé ọkọ rẹ gan tó o bá gbé tọrọ olóore ó dùn jẹ òde fún un irú ẹ̀ máa jẹ́ kí ọkọ kó ma pàtàkì ìyàwó ẹ̀. ẹlẹ́ẹ̀kẹjọ káwábìnrin kọjọ kìlọ̀ o òun náà ni wípé kóbìnrin ọmọ kíyèsára níbi àìmoore lọ́dọ̀ ọkọ kó sì máa jìnnà sí ká máa béèrè púpọ̀ jù lọ́wọ́ ọkọ ẹ̀kọ́ lélẹ́yìn kì í ṣe pé ó béèrè kan lọ́wọ́ ọkọ ló burú bọ̀ kó mọ̀ máa jẹ́ kó máa pọ̀ jù kódà bá ní. kọ́mọkọ́mọ àárín sí wípé ọmọ bóyá tẹ òdodo kọ́ lórí sóun bóyá bí nǹkan ọba sí ná bóyá lòun bá dùn obìnrin kọ́mọ àwọn àlọ́kàn ẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọ́mọ ẹ̀dìnà sáì lóore mo fẹ́ gbára lẹ́kọ̀ọ́ kan kékeré láàrin nínú tó jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fèmí náà mo wà ní sáàsì ìdọ́kan ajẹ́mẹ́ta lẹ́yìn àwọn ọmọ tí wọ́n tí mo jókòó pẹ̀lú wọn lẹ́yìn ní ọkọ̀ mi ò mọ̀ bóyá mùsùlùmí ni wọ́n làbí mo ṣe mùsùlùmí ṣùgbọ́n wọn múra dáadáa ìmúra tí ò dáa ni ìmúra tó fara lẹ̀ púpọ̀ ni. wọ́n wá jọ sọ̀rọ̀ títí á fi wá sọ̀rọ̀ lórí ọkọ nìkan wá sọ wípé ó yẹ kéèyàn náà appreciate bóyá tó jẹ́ títí mi ó balẹ̀ dáadáa bóyá tòun kọ́ kò sí tí ò sì lè gbọ́ wà jù tó bá ní tọ́kọ̀ ẹ̀ bá ra nǹkan fún ẹ kéèyàn appreciate ẹ̀ kó appreciate ẹ̀ kó jẹ́ kínú ẹ̀ dùn ó ń sọ fún kejì ẹ̀ bẹ́ẹ̀. ó ní kódà kó jẹ́ pé n tó rà wá òun láìkẹ́ má sì fi àìláìkẹ́ ẹ̀ hàn ní òfin kọ́ ọ̀rọ̀ ẹ̀rú náà ni ti àti fi hàn tó tó bá jọ ìlú ó fi ó fi kí ó fi dáadáa ọjọ́ mi àdúgbà mi ló ti kọlọ blu ọmọ nta àwọn láti blu <laughs> irú wàásù tó ṣe fẹ́mi kejì rẹ̀ irú ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe fún un ìdánilẹ́kọ̀ọ́ nú ẹ̀sìn Islam sòye nǹkan bó ti wù kó kéré ma tọkọ bá ṣe fún ìyàwó ẹ̀ wọ́n fẹ́ kínú ẹ̀ dùn kí ó jẹ́ pé ẹ̀ náà ní ó pe ọkọ níjà lọ síbi àti máa ronú àti ṣèmí eléyìí ó máa rírì irú nǹkan báyìí mo rà fún jọ́sí inú ẹ̀ tó ṣiṣẹ́ tí wọ́n á wo tó dáa bẹ́ẹ̀ àwọn ọkùnrin akẹ̀dẹ́ pálíkà papọ̀ náà wà ní a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ láàrin ara àwọn obìnrin wa wọn yìí mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n sọ pé nǹkan báyìí fẹ́ ṣe fúnyàwó mi nǹkan báyìí fẹ́ ṣe fúnyàwó mi èèyàn sì lè má ti sọ fún lé wọn yìí mọ̀ tí ò bá sì fara rẹ̀ tó pọ̀ àwọn ò sì bá nǹkan jẹ́ tán kó tó dìgbà náà wọn ti ń fẹ́ kọ́bìn ni wọ́n máa jẹ́ ẹni tí ó máa máa rírì ntọ́kọ bá ṣe nítorí fa ilé ìgbà ni pé alábìsọ̀ ló lọ́ọ́ rízì méjìlá náà bí wàá sọ ó ní àkọ́kọ́ ń bẹ̀ ni pé ẹ máa ń ẹ máa ń ṣépè ìpépọ̀ tẹ́lẹ̀ mi lọ́ba fún nǹkan nù wà ẹ tẹ́lá ń gbọ́ ní ìdájí torí kan gbé adìẹ ẹ rí pé èpè ti di adìẹ àbí wọ́n wá tì ẹlẹ́ẹ̀kejì torí pé kúfúrú lè àṣírí yẹn orin inú ilé ọkọ ní ìtumẹ̀ orí nǹkan méjì yẹn ẹ kí ìsara ẹgbẹ́ lọ́hùn èsì sàrà ìwà kòríjì ọlọ́run ìyá muslim ló gba àtàbí ìfì wa. lẹ́yìn náà wọ́n tún fẹ́ kóbìnrin mójútó ní ilé ọkọ kó mójútó ọmọ níbẹ̀ kó sì mójútó ọkọ ńbẹ̀ wọ́n fẹ́ tó bá jẹ́ pé inú ilé ọkọ ó pa ìyá ọkọ àti ìyàwó pọ̀ àwọn àbájá ká mọ̀ owu owó tí ó máa bẹ láàrin àwọn méjèèjì ni ta wọ́n àti kàn wọlé pẹ̀lú ìgbà ìyàwó máa rò ìyá ọmọ yóò máa rò wípé ìyàwó ọmọ òun ti gbà mú un lọ́wọ́. àwọn àbá wa sọ wípé ibi tọkùnrin ti mọ ọjọ́kùnrin nìyẹn kó tẹra mọ́ dáadáa ti ń ṣe fún un kó mọ̀ pé nítorí pé ìyàwó òun rò pé bẹ́ẹ̀ ìyàwó nǹkan ló ṣe dáadáa bẹ́ẹ̀ náà ní kí ọmọ sí dáadáa sí ìyàwó rẹ̀ èso bó ti ń ṣe dáadáa tó náà tẹ́lẹ̀ ibi kí wọ́n ti ń mọ pẹ̀lú tó sọ́ọ̀gì nìyẹn má jẹ́ sí tẹnìkan fẹ́ tẹnìkan rì ní ti jẹ́ kọ̀ wá àmínú ilé nìyẹn níbẹ̀ ráwọn ológun tẹ́ ń padà pé autocratia ni náà láti pẹ̀lú àwọn onídẹ̀mọ́kírátì kìíní kan tó wá ti pàtẹ́ ń sọjú nù tẹ̀mí máa ṣe dáadáa yẹn lọ sáà méjèèjì tẹ́nìkan bá rò nǹkan kan torí pé o fẹ́ rẹ rẹ̀ o fẹ́ mójútó oníkànnì ayé rẹ̀ tọ́lọ̀ máa kára àkẹ́wọ̀ ló bẹ̀yẹn o sì kó wà àmójútó rẹ̀ ìyàwó rẹ̀ wà láìkẹ́ ara dára tó fẹ́ ṣe fún mi kó wà nítorí kó àbó lọ náà sì ni ti ìyàwó náà rí nípa dáadáa òní eléyìí obìnrin máa níbi àwọn olùpèpè máa ibi ìdàrúdàpọ̀ ibi ká bọ́ra sí òhò ibi ká bọ́jà àbúlẹ̀ ibi ká ń kóyàn ní yẹ̀yẹ́ tó dúró ti àwọn obìnrin láti tẹ̀sìn ọlọ́run. ní àbákan náà wọ́n fẹ́ kọ́kọ àtìyàwó kí wọ́n jìnnà sí pé à ń dá ọmọ dúró ìyẹn ni wọ́n ń pè ní mẹ́nìrún nẹ́sìn. èyí tí a tún lè pàkíyèsí sí ń bẹ̀ ni tàdídù nẹ́sìn tàdídù òun ni kéèyàn sọ pé òun ẹ mọ́nìwò náà sì ń pé òun ò bí màmá òun bí méjì òun bẹ́yọ̀ kan òun bí mẹ́ta òun ò bí mọ́ ìyẹn burúkú pọ̀ jù ó lè wáyé tó bá jẹ́ pé bíbí ọmọ fún ọmọ yẹn látọ̀dọ̀ àwọn medical doctor ó wà confirmed wípé ìparun ni fún ìyá ọmọ àwọn onímọ̀ sọ pé dídá àbòbò pilẹ̀ táwọn ojú táwọn rí táwọn wò yìí ó ṣàǹfààní ó sì lóore ju ká máa wá dóòlì ìtùtù ó sì wáyé lọ ṣùgbọ́n ká sọ pé a fi ètò sí ìsìláàmù létò fún rẹ̀ tẹ́lẹ̀ gbogbo àti fètò tán fètò sí náà ní ìsìn ta ní ń fọ́mọ lọ́yìn ọ̀dọ́gbọ́n méjì tí ìsìláàmù tó lálẹ̀ ta ni nínú wọn láwọn elétò fètò sọmọ bíbí tọmọ fọ́mọ mu yẹn ń dáyà wọn lọ́dún méjì nínú ayé àkọ́rọ́ àti di pé ẹni bá fọ́mọ lọ́mú pérépéré kó mọ̀ ọ̀kan lọ sí tí òkùnkùn ọmọdún méjì nígbà náà tó wá tó wá ń fèrò àti bí mi ọmọ ti fẹ́ mọ ọdún lásìkò bàtà sí nǹkan máa lè máa fètò sí pẹ̀lú àwọn tablet èyí tó bá jẹ́ pé kò sí tó burú mbẹ̀ tó lè pààyàn la tàbọ́nà míì tó jẹ́ pé ṣẹ̀dá Islam gbà wọlé tó jẹ́ pé kò ṣe ìkatọ́lọ́ bá lòdì sí àwọn èèyàn wá ń fètò sí lọ́nà ní ẹ̀tọ́ sí táwọn ìlérò pé nítorí òun ti dàbí òun ni pé ọmọ bẹ̀rẹ̀ kò sì bẹ̀rẹ̀ ara àwọn dùwàtù kan dùwàtù dọ̀lálà òun ni àwọn olùpèpè síbi àná bóòlù ṣe kí ni àjọṣepọ̀ tí ń bẹ láàrin ọmọ àtòṣì tó jẹ́ pẹ́ẹ́nì kọ̀ọ̀kan náà jẹ̀ wá látọ̀dọ̀ ọlọ́run wa kí làjọṣepọ̀ ẹ máa rọ pé lọ́wọ́ àwọn èèyàn pé ìdáhùn béèrè nínú bùkátà ìdáhùn tí tó lè wà kọ̀ǹbíùsì pé èyí sọ bẹ́ẹ̀ mọ́. ọlọ́mọ bẹ̀rẹ̀ ó ń bẹ ní ìsìn tó pọ̀ láwùjọ wa tá a lè máa kà ní olùkọ̀ kan tó yẹ kó ní ń tẹ́ kí a ẹni tí ò tí ì bí tí ò ní tẹ́ kí ara onísanwó skul ẹ̀ onísanwó oúnjẹ. a sì rí ẹni tó jẹ́ pé ọlọ́mọ méjì àbí mẹ́ta àbí tí òkú bẹ́ẹ̀ tó jẹ́ a àfìjẹ́ àti mu àfà ò kí wá ló sọ ọlọ́mọ bẹ̀rẹ̀ lẹ́yìn ìlú kí ló sọ ọlọ́mọ tí ó jẹ́ ọlọ́mọ ká ọlọ́mọ méjì kí ló sọ sí kí ló sọ kò fi lọ púpọ̀. èyí tí àwọn nǹkan wọ̀nyí ń bùkátà kí yòó gbé àáké kalẹ̀ kó fi tẹ̀lé ọ̀rọ̀ náà Ọba subhanahu wa ta'ala. tó ń bá ń sọ bẹ́ẹ̀ a rí wípé ìgbógun ti ìlànà kan ìlànà tó náà bá èmi ọ̀nà túmọ̀ sí Ọlọ́run ń la ń bẹ̀ kó ṣe àmójútó wa àti rẹ̀ yé lè tẹ̀lé súnà kọ́lọ́n bá kó sàmì ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́n sàmójúkò fún èmi tí mò ń bá ń sọ̀rọ̀ àti ẹnìkọ̀ọ̀kan wa náà ti ń gbọ́ mi. alhamdulillahi rabbil alamin wa salatu wa salamu ala ashrafil mursalin wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd فنتحدث اليوم عن موضوع يمس بيت كل يمس كل بيت ويحتاج إليه كل مسلم ومسلمة وهو حقوق الزوجين ونبدأ أولا بحقوق الزوج على زوجها أولا الوفاء بالشروط قال رسول الله صلى الله عليه وسلم إن أهق الشروط أهق الشروط أن يوفى بها ما استعلت به الفروج متفق عليه قال عمر بن الخطاب رضي الله تعالى عنه إذا تزوج بشرط أن لا يخرجها لزم وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى إذا اشترط الزوج للزوجة في العقد أو اتفق قبله أن لا يخرجها من دارها أو بلدها أو لا يتزوج عليها أو لا يتسرى أو إن تزوج عليها فلها تطليقها صح الشرط وهو مذهب الإمام أحمد رحمه الله ولو خدعها فسافر بها ثم كرهت لم يكريها أو أو اشترطت تكميل دراستها فلها ذلك ثانيا حسن العشرة والنفقة بالمعروف لقوله تعالى لينفق ذو سعة من سعته ولقوله صلى الله عليه وسلم إذا أنفق الرجل على أهله يعتصرها كانت له صدقة متفق عليه وقال صلى الله عليه وسلم ولهم وقال تعالى ولهن عليكم وقال صلى الله عليه وسلم ولهن عليكم رزقهن وكسوتهن بالمعروف ودليل حسن العشرة قوله تعالى وعاشروهن بالمعروف ومن حسن العشرة بذل الندى وتحمل الأذى منها وكف الأذى عنها قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائكم أخرجه الترمذي وصححه في وصححه الألباني في صحيح الترمذي ثالثا أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتفيت رابعا البدء بالنصح الحسن والإرشاد لها والموعظة الحسنة عند حدود التقصير منها واستمرارها واستمرارها على ذلك خامسا تعليمها ما يجب عليها من أحكام في العبادات المفروضة عليها في العبادات المفروضة عليها وإبعادها عن المعاصي وتهذيبها بالطاعات قال تعالى يا أيها الذين آمنوا كوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة ثالثا تلاطفها وتناسوها في اعتدال ووقار قال تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون سابعا الخروج بها إلى أهلها أو أهلك أو غير ذلك أو النزع ثامنا الاعتدال في الغياب فلا يتغافل ولا يتهاون ولا يسيء الذنب تاسعا وجوب العدل بين الزوجات في القسم والإنفاق عاشرا ويحرم على الزوجين نشر القضايا الزوجية وأسرارهم البيتية بين الناس لقول النبي صلى الله عليه وسلم إن شر الناس إن الله منزلة يوم القيامة الرجل يفضي إلى امرأته وتفضي إليه ثم ينشر سرها رواه مسلم رواه مسلم وأما حقوق الزوجة الزوج على زوجته أولا الطاعة في كل شيء إلا في معصية الله قال تعالى الرجال قوامون على النساء وقال صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق ثانيا التزين للزوج وهذا أمر مهم جدا لتألق استمرار المودة به وحسن العشرة ثالثا القرار في بيت زوجها وهو الأصل ولا تخرج إلا بموافقة زوجها ولو إلى أقرب قريب ولا تعمل خارج البيت إلا لحاجة شرعية وبإذن زوجها قال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى رابعا وجوب إجابتها لزوجها إلى الفراش إلا لضرورة شرعية أو مرض لقول الرسول صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأة إلى فراشه فلم تأته فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح ومنها أهبة في الله تحريم خروجها متطيبة لقول صلى الله لقول النبي صلى الله عليه وسلم أيما امرأة استعطرت ثم خرجت فمرت على قوم ليجدوا ريحها فهي زانية وكل عين زانية رواه أحمد في مسنده وحسنه الألباني رحمه الله ثالثا لا يجوز أن تكون وزوجها شاهد إلا بإذن إلا الواجب سابعا لا تأذن في بيتي إلا بإذني ولا تتصدق من مالي إلا بإذني ثامنا أن تحذر من كفران النعمة وتتجنب كثرة المطالب وتقليد القول قال رسول الله صلى الله عليه وسلم يا معشر النساء تصدقن وأكثرن الاستغفار فإني رأيتكم أكثر آل النار إنكم تكثرن اللعن وتكثرن العشير رواه مسلم تاسعا المحافظة بالدقة على بيت زوجها وولده عاشرة إذا جمع السكن بين الأم والزوجة فالغيرة بينهما أمر طبيعي فعلى الولد أن يستمر على إنسانه لأمه وحسن إشرافه لزوجته الأهد عشر على المرأة أن تعذر من دعاة الضلالة دعاة دعاة تحريم المرأة تحرير المرأة والاختلاط مع الرجال دعاة نزع الحجاب والتخلي عن القبيلة ودعاة الأزياء الذين من ورائهم مخططات يهودية نسأل الله تعالى السلامة الثاني عشر ويحرم على الزوجين منع النسل ولا باس بالمنع المؤقت بمعنى التنظيم سواء بالحبوب أو غير ذلك من الأمور المباحة شرعا ويجوز أن تمنع النسل إذا تعرضت حياتها للموت فالحفاظ على الأصل أولى من الحصول على فرع جديد فالحضر الحضر أيها المسلمون يغفر الله تعالى لي ولكم اللهم بارك لنا بالإسلام وبارك لنا بالقرآن الكريم وانفعنا بما فيه من الآي والذكر الحكيم اللهم انزل الإسلام والمسلمين